ó dáa kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gangan pa ọ̀run mòrú nítorí pé akàn azum pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ ni àwọn kan wà nílé tó jẹ́ pé wọn ti ẹ̀mọ̀ kankan tó ṣẹlẹ̀ wọ́n kàn mọ̀ pé wọ́n parẹ́ tiẹ̀ ó affect bàbá ó tán ẹ bá wa tọ pinpin nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn gangan. ẹ ṣe olótù lórí ìtàn yẹn mo mi nílé sọ tán bá kàn yan ẹ kàn yan ok ti ngbà yẹn lóòótọ́ bàbá wa ò sí nílé ọ̀run mòrú yìí wọ́n lọ nígbàgbà tó gbà tó ṣẹ̀ jáde wọ́n fi lọ gba àmọ́ wọ́n pe awọ́ọ̀dù yẹn ní the uh, the best African film festival uh, award yes mo rántí nígbà yẹn cellulog ni kò kí n ṣe home video bẹ́ẹ̀ni so wọ́n ní kọ́pì méjì tí wọ́n gbé kan sílé bàbá gbé kan lọ sí Amẹ́ríkà hmm. láti lọ fi gba awọ́ọ̀dù nígbà hmm. yẹn wọ́n á ṣòwò ẹ̀ hmm. wọ́n fún wọn láwọ̀dù bàbá gan ò sí nílé àwa ọmọ àtàwọn ìyàwó bàbá àtàwọn mọ́dà tí wọ́n la wà ń lé nígbà náà nìbàdàn ehm, award yes mo rántí nígbà yẹn cellulog ni kò kí n ṣe home video so wọ́n ní kọ́pì méjì tí wọ́n gbé kan sílé bàbá gbé kan lọ sí Amẹ́ríkà hmm. láti lọ fi gba award Hmm. nígbà yẹn wọ́n á ṣù ẹ̀ hmm. wọ́n fún wọn bàbá gan ò àwa ọmọ àtàwọn ìyàwó bàbá àtàwọn ọmọdé àti wọn wà nílé nígbà náà nìbàdàn bá a dẹ̀ ṣe ń wà ìfẹ́ wà gbogbo àwọn ọmọọṣẹ́ náà gbé pẹ̀lú wa àwọn ọmọọṣẹ́ bàbá gbé pẹ̀lú wa nígbà yẹn lọ́hùn kò pẹ́ kò jìnnà la rí tí ọkùnrin dé ó wá látèkó olówó ni ọlọ́lá ni hmm. olókìkí ó ní à pé ẹ̀yìn kan lójúwe bíi fóun pé ilé bàbá sàlá ó dẹ̀ wá ó kí wa ó ṣe dáadáa àwa náà a ṣe àti gbọ́n ó fún wa lówó ó hmm, tọ́jú wa hmm. ó wá sọ fún wa ó ní pé ká jọ wípé muslim lòun mùsùlùmí àwọn muslim mhm. wípé àwọn ìyàwó ẹlẹ́hà ni wọ́n hmm. wípé wọn lè jáde lọ sí sinimá lọ wo eré bàbá sàlá ẹ mọ̀ pé nígbà yẹn standard cinema standard standard ni kò ṣe wọ́n téèyàn kàn lè tẹ́ bá lọ sí ẹ̀lẹ́wọ́ nulẹ̀ tẹ́ bá lọ sí national theatre kẹ́ lọ sí global hall kẹ́ lọ sí àwọn ilẹ̀ tó lè rí wò ọ̀rùnmọ́rù ó wá bẹ̀ wá oníkàjọ pé kán wá ṣó ẹ̀ fún òun àti ìyàwó àtàwọn ọmọ òun pé kán wá yà ká ṣó ẹ̀ fáwọn nínú ọdún léyà pé òun á kí etí wọn máa gbà pé òun á san hmm. ṣẹ̀rí báyẹn ó dẹ̀ sanwó ó sanwó ṣẹ̀rí kò sẹ́ni tó fura sí ó sanwó iye wọn ṣáàjì wọn nígbà tá máa ṣe fíìmù fún ẹ̀yìn àyè àti ìwà àti fámìlì ẹ̀ tá lọ sí national theatre ó níye tí ó níye tá à ń gbà tá à ń pa ó ní ó sanwó yẹn àwọn staff dáàdi wa dẹ̀ lọ wọ́n gbé kámẹ́rà wọ́n gbé òjẹ́tọ̀ eh, gbogbo gúgúmẹ́ǹtì wọ́n gbé dání lọ àwa ò mọ̀ wípé ntọ́kùnrin fẹ́ ṣe wà nú ẹ̀ hmm. lásìkò yẹn lọ́rọ̀ kan ṣá wọ́n ya fíìmù tán wọ́n jẹun ó tọ́jú àwọn staff wa tó ń lọ ńgbà yẹn àwọn yẹn tún padà sí Ìbàdàn tí wọ́n tẹ̀ ń dùn pé àwọn ti tàgàdé bàbá tó wọ́n máa fi dé òwò àti wà ńlẹ̀ ah! àṣé ó ti gbé kámẹ́rà kékeré kan pamọ́ síbi kan tó ti ń rìkọ́dù ẹ̀ nínú ilé ń bẹ̀ nígbà tí wọ́n lọ ṣó ẹ̀ fún nílé ẹ̀ lẹ́kọ̀ọ́ o ti rìkọ́dù gbogbo ẹ̀ o lè ṣe é pé tẹ bá wo pirates ẹ̀ pé kò mọ́lẹ̀ dáadáa kò mọ́lẹ̀ dáadáa bíi ti original bó ṣe ṣetán táwọn èèyàn padà sí ni wọ́n dùn wọ́n mọ̀ wọ́n bá kì pé bóyá pé wọ́n jọ wọ́n ti jọ dúràn dúrà pé bóyá staff wa kan ló mọ̀ọ́mọ̀ ṣe òun ló irú ẹ tó ṣe yẹn ṣe ẹ lè fura sí. ẹ lè fura sí ṣe bẹ́ẹ̀ fẹ́ pawó de bàbá ni.